ẹni tó ń wòṣẹ́jú akàn lọ̀rọ̀ yín àfàìmọ̀ kẹ́ ẹ má kù sétí omi ẹni tó ń wòṣẹ́jú akàn yóò pẹ́ létí omi àfàsẹ́gbèjò sì rèé ara ẹ̀ ló ń tàn jẹ àwọn tí wọ́n ń ṣèjọba nàìjíríà báyìí lọ́rọ̀ ìbáwí pàápàá àwọn ọmọlẹ́yìn buhari tí wọ́n ń lérí pé àtòkù àtàyè sunday igbòho kí wọ́n ṣàmà ìbò fáwọn bí ò bá jẹ́lẹ̀ ẹ̀bẹ̀nẹ̀ tí wọ́n ń fi tọmọlúàbí ṣe é tí wọ́n sì ń tẹ̀lófin àwọn orílẹ̀-èdè àgbáyé ni lọ́jọ́bọ̀ alámísì tó kọjá yìí fún ọ̀bàjí Sunday Ìgbòho gbé wọn ó sì dá a padà sílé ní tipátipá bí wọ́n bá dá a padà wá sílé bẹ́ẹ̀ ó dájú pé kì í ṣe ti dáadáa tàbí tàlàáfíà wọ́n fẹ́ fìyà jẹ ni àwọn èèyàn náà ń fẹ́ kọ́wọ́ àwọn tó wọ́n fẹ́ lágbára wọn lórí ẹ̀ kí wọ́n sì sọ ọ́ dà láàbò ara tàbí kí wọ́n ti pa á tó bá ṣeé ṣe fún wọn ṣùgbọ́n àwọn tọ̀hún náà ti rí wọn wọ́n sì ti mú ohun tí wọ́n fẹ́ ṣe àtọ̀nà tí wọ́n fẹ́ gbà wọ́n gbégi dínà náà fún wọn ìbéèrè tó ń wá sọ́kàn gbogbo èèyàn ni pé kí ni ìjọba nàìjíríà kóra wọn sí wàhálà tó tó báyìí sí kí ni wọ́n fẹ́ fi tipátipá gbégbòho wálé sí wọ́n fẹ́ gbọ́kùnrin náà wá sílé wọn ò sì fẹ́ gbọ́nà tó fi sọ pé kí wọ́n tọ̀bọ̀rọ̀ bá rí bó ti rí wọn ò fẹ́ kọ̀wé fún wọn bẹ̀nẹ̀ wọn ò fẹ́ bá lọ́ọ̀yà sọ̀rọ̀ tàbí kí wọ́n pẹjọ́ pé kí wọ́n dá Ìgbòho padà fáwọn bẹ́ẹ̀ wọ́n fọ́kùnrin ajìjàgbara náà tipátipá ohun tí wọ́n ṣe fẹ́ jí gbé nìyẹn ṣùgbọ́n bíjọba yìí bá ronú dáadáa ó yẹ kí wọ́n mọ̀ pé báwọn bá jí Sunday Ìgbòho gbé lọ́nà àrùfin táwọn fẹ́ẹ́ báyìí arúfin náà ni gbogbo ayé ò máa pè wọn ọ̀rọ̀ náà ó sì di wàhálà tí wọn ò ní lè yanjú ẹ̀ fúngbà pípẹ́ sí wọn lọ́rùn Ọlọ́run nìkan ló mọ àwọn tí wọ́n ń bá Buhari ronú tàbí níbi tí rònú àwọn tí wọ́n ń ṣiṣẹ́ fún gbà lọ. làákàyè wọn ò jinlẹ̀ rárá ọpọlọ wọn pàápàá sì mẹ́hẹ̀ ẹlẹ́ṣẹ̀ kan ò gbọ́dọ̀ lọ láì jìyà kódà irú àwa yìí pàápàá fọwọ́ sí pé kí wọ́n fìyà jẹni yòówù tó bá ṣẹ̀ sófin ṣùgbọ́n yàtọ̀ tó wà ńbẹ̀ ni pé ìjọba nàìjíríà fáwọn tí wọ́n ń jalè sílẹ̀ wọ́n fáwọn ọ̀bàyéjẹ́ sílẹ̀ wọ́n fáwọn afẹ̀míṣòfò sílẹ̀ Ìgbòho tí wọn ò rẹ́sùn gidi kan kà sí lẹ́sẹ̀ ni wọ́n ń lé kiri títí di bá a ṣe ń wí yìí ìjọba nàìjíríà ò tí ì lè fẹsẹ̀ ẹ̀ṣẹ̀ kan tọkùnrin náà ṣẹ̀ gan-an múlẹ̀ wọ́n kàn ń fàtàmọ́ mátàmọ́ wọ́n ń rojọ́ táwọn náà mọ̀ páwọn ò lè jàre ẹ̀ǹbìkíbi ńgbà tí ó sì sẹ́rìí tí wọ́n lè kó kalẹ̀ nígbà tí wọ́n rí i pé yìí ò ṣeé ṣe ọ̀nà kan náà tó kù ni kí wọ́n jọ́kùnrin yìí gbé tàbí kí wọ́n ṣe Sunday Ìgbòho léṣe kíjọba nàìjíríà mọ̀ o káwọn tí wọ́n ń jíṣẹ́ aburú náà sì mọ̀ dáadáa káwọn ọmọ buhari náà mọ̀ pé gbogbo ayé ló ń wò wọ́n o gbogbo ayé ló fẹ́ mọ ohun tí wọ́n fẹ́ ṣe gan-an bí nǹkan kékeré kan báyìí bá sì lè fi ṣẹlẹ̀ Sunday Ìgbòho àwọn tí ó dojú ìjà kọ buhari ó pọ̀ o látorígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ni wọ́n ó ti gbógun sí i káwọn aláràká ìdá ìtètè mọ̀ pé ẹni tó ń wòṣẹ́jú akàn làwọn o etí omi ń bẹ̀ làwọn ò kù sí báwọn ò bá ṣọ́ra àwọn afasẹ́gbèjò lásán ó ṣojú mi kò rò nìyẹn o nínú ìwé ìròyìn aláròye tó jáde lọ́sẹ̀ yìí